òrófó gbọ̀ngbọ̀ngbọ̀ kiri gbani òrófó gbọ̀ngbọ̀ngbọ̀ kiri ẹlẹ́nu rẹ sọ sídi ẹlẹ́nu rẹ ṣọ́ọ̀tì ṣọ́ọ̀tì ẹnu òdìkúndú ẹnu bẹ bá sọ fún kò ní gbọ́ bẹ bá sọ fún kò ní gbà ẹnu rẹ ni ó sọ ìka ìrìkà. ẹ̀rọ mi ẹ rántí mi mọ́. mo rántí. ẹ̀sán ni rántí mi lánàá. mo rántí. lánàá. lánàá ẹ̀yin ẹ̀yin àtọmọdé ẹjọ́ àti tó jẹ plate rice méjì òun. lánàá. ẹ̀yin lánàá. èèyàn méjì máa ń jọra o. ẹ lọ wo àà mẹ́rin ní adẹ́sì táwọn helpman kì lánàá. mo ò rántí. àkèsẹ́ yìí ni adẹ́sẹ̀ sílì ni táwọn helpman kì lánàá adẹ́sẹ̀ sílì sẹ́sílì sẹ́sílì. adẹ́sẹ̀ sílì ẹ mọ̀ sojú sí mi àǹtí ìkọ́lẹ̀ gbé wa lánàá o sẹ́yìn ni kèsẹ́ yẹn àà mẹ́rin yòó pupa. ṣe bolówó ayíbáyé ló sọ fún mi inú òkun kò lè jẹ́ mi ló ń sọ. ẹsẹ̀ wọn yìn mí ni ah! ṣé ìwà adarí mọ̀ ni èmi ebi ṣèlè tẹ̀wọ̀ láàrin náà rí ẹ̀yin ni kèsì ìsìn àti tẹ gbé wá ní ìjẹta àwọn ilé gbé wá ní last week. àwọn olùkọ́ ní ìsìnkú bèbè ní ìsìnkú. mẹ́rin ah! ni. ṣé wọ́n máa parọ́ mọ́ ẹni kí n má sọ kí n dákẹ́. Ah! ṣé ẹ mọ̀ pé ọmọ tẹ gbé wá ní last month lọ́hùn ọmọ tó ń lòmù báyìí ó gbàgbé bra èyí tẹ̀sí gbé wá ní last week tọ́lé ẹ̀pẹ́ báyìí ṣe ti rántí yun ọgbà gbé bàtà rẹ̀ náà yìí mọ àwọn ọmọ tẹ́ ẹ máa ń gbé kílé tí wọ́n máa ń gbà ẹ gbé nǹkan bá wọn kílé tí wọ́n máa ń gbà gbé nǹkan káàkiri. like omi ìpè mi ló ń sọ àmì. ẹ dúró ná ẹ jẹ́ kí n ṣàlàyé ṣé ẹ mọ̀ pé ní last month àǹtí tẹ́ gbé wá sẹ́yìn wọ́n pàgbé bíra sí ní reception èmi mo sì kí ní rúùmù ṣé ẹ mọ̀ pé ní apartment náà lẹ pákó báyìí lẹ gbé wá tí yìí ń gbàgbé slippers ìyàrá one oh two mẹ́rin lẹ lò tà náà ẹ wò ní tí mo fi dáná lọ́wọ́ gan ni pé tà náà ọ wà gbé kí ni lipstick tí wọ́n máa ń tàn sínú rúùmù one oh six tẹ́lò ni mo ṣe dá yín dúró lẹ́yìn. kí ló sọ ọjọ́ àyè kí ni gbogbo èdè tó sọ iná. o ṣe lè máa parọ́ mọ́ ẹ. bá mi ti gbé mi máa ń gbóbìnrin wá sí ìbáyé nìyẹn. sẹ́yìn ìyàwó lé wọn. ẹ̀yin ìyàwó ìyàwó ẹ ìyàwó lé gangan. bẹ́ẹ̀ni àwọn olórí ibùdó ọkọ yìí. ìwèrè lẹfẹ wọn máa ń ṣe sìnà gan wọn máa ń gbó oríṣiríṣi obìnrin káàkiri. yàrá sí wọn ń rìn sìnà sìnà tí wọn ń bọ́ ṣe wà yìí ọmọ tí wọ́n gbọ́ àná olórí ibùdó ọmọ bẹ́ẹ̀ni. ó lérò pé àwọn tí wọ́n máa ń gbé kiri lẹ́yìn náà pé ká má lọ gbàgbé bọ́sẹ̀sì di tẹ̀yìn náà ni mo. ìjọ náà kí lorúkọ ẹ ní. sirikọtù. tó o bó ṣe máa ń ṣàdàdà kiri lè nígboro. lóṣù baby i'm very sorry ìjọ nísòro fún ìwọ̀n náà ṣé o mọ̀ kó ní ẹ̀ ti yí. kí ni mo ṣe. ṣé wọ́n gbà ẹ̀ síbi ní àbúgbà rẹ̀ síbi. ẹni cleaners mo ń ṣe lóòtẹ́ẹ̀lì yìí. cleaners. yes na wọ́n máa tẹ̀ wọ́n máa gba cleaners ṣé ọ̀dẹ̀ náà máa gbà ni ṣé ni. ẹ̀ o ṣe máa rọ́mọ ẹ̀. lọ́dọ̀ àbẹ̀ máa sọ náà. ìpayẹ́ mọ̀ wọ́n ẹ̀ bá wọn jà. Ah, oríṣiríṣi ọ̀rọ̀ kọ́tẹ́ fẹ́. kí ló ń sọ ìṣòro ọ̀rọ̀ mi tó ń wọ́n ní ṣòro kọ́tọ́ ń sọ ni kí ló sọ iná ọfẹ bá ọfẹ bá yóò ní jẹ ìyàwó. wọn ní kọ́ ni wọ́n sọ òótọ́ ni àǹtí yìí sọ. kò ló ń sọ yẹn ló máa ń jọ. wọn ò lè máa parọ́ mọ́ ẹ wọn ò lè parọ́ mọ́ ẹ. mọ́mọ yìí ẹ bá wà lórí Instagram àyìn náà ah. ni àmọ́ ẹ mọ̀ sí ìsìnà mẹ́rin tí ìyàwó yín sọ ọ̀run ẹ mẹ́rin sí ẹ̀gbọ́n ẹ kó lórí títí láì kò dín ah, orí mi ló máa dáa fún ẹ orí mi wọn ò lè parọ́ mọ́ ẹ. wọ́n fẹ́ gbẹ̀rẹ̀ síbi ẹ máa dáná sun ẹ o. ẹ má ṣe sìnà mọ tí ìyàwó yín sọ ẹrù ẹ má ṣe sìnà mọ. màá dáná sun ẹ o màá dáná sun ẹ mò ń sọ fẹ màá dáná sun ẹ o. síwájú máa kọ àwọn obìnrin ẹ wá. ìyẹn náà mo ṣe sìnà mọ kò dáa. ṣé o mọ̀ pé mo lè dáná sun ẹ bó ṣe wà. ṣé o mọ̀ pé mo lè dáná sun ẹ bó ṣe wà. ṣé ilé mọ̀mọ́ tẹ́lẹ̀ ẹ dáná sun mí. ṣé o rí pé ó ti lọ. ẹyin. ṣé ti máa pa ẹ báyìí ṣé mo jẹ̀bi. ẹ ṣe á máa ní ṣé o jẹ́ wọn kí ni ẹ. ta ló gbà ẹ síbí náà. ẹyin náà sì mo ṣe cleaners ló ń ṣe ń bí eh. nígbà bá máa gbà ń ṣọ́ọ̀dẹ̀ náà máa gbà ní. ṣé bàjọ́ dẹ̀ kí nìyún. òde ni ẹ̀. tá a lọ dẹ̀. ìwọ gbogbo ni ṣé wọ́n fẹ́ bó ṣe ṣé wọ́n fẹ́ gbọ̀n ṣé àdá bí wàá ti máa sọ̀rọ̀ tó àmọ́ sọ àdá àdá kiri. ẹ̀yin ni mo máa ṣe sìnà mọ ẹ mọ mọ sọ òyàwó yín mú wọn ṣe rí ọmọ tẹ ẹgbẹ́ wálẹ̀ pàǹjọ gbogbo kò ní gangan lẹ́yìn gbogbo ẹ̀yìn òtútù ń sọ̀rọ̀ gbogbo ara rẹ̀ náà lọ pẹlẹbẹ. ń sọ̀rọ̀ òtútù ń ń sọ̀rọ̀ ṣó ṣe é ni àbí wo ló ń ṣe èèyàn ṣó ń lù ẹ́ ni. ọ̀rọ̀ jì mí ẹyin ní kẹ́hìn ṣéǹjì láì fún yín ẹ̀rọ ẹ̀rọ wá sí pẹ̀lú wa náà. à mo lè dáná sọ fún ìgbọ́dọ̀ ìṣẹ́yìn. ẹja náírà sùn mí. máa pa o. ẹ ṣé mo já ẹ ẹyin náà má mọ̀ ṣe sí náà mọ́. kò sí wàhálà mi ò lè rí ẹ pa ń bí. ẹ̀yẹ́ sọ pa mọ́. ṣé o ti máa padà ṣe mo jẹ̀bi máa padà ṣe mo jẹ̀bi ojú ẹ̀gbọ́n ti ti fọ́ ojú ẹ̀ ti ti fọ́. ẹ má fẹ́ ìbú ara bò mí ẹ má fẹ́ ìbú ara ẹ sẹ́fẹ́ sẹ́fẹ́ gbádùn ẹ má wàá yìn mí sẹ́fẹ́ o fẹ́ lù mí. ẹ̀yin tí máa mo lè pa ẹ́ bó ṣe wà ẹ́. lọ́pàtà ni. ọjọ́ tí máa o máa kú lọ́jọ́ òun mi ni màá pa ẹ o màá lọ ra kú síbẹ̀ lórí ọ̀rẹ́. bàbá ẹ ṣe sí yan orí bó ṣe rí olè. ẹ lọ fún mọ́lì blood tó máa ń gbàgbọ́. orí bó ṣe rí olè ọ̀fọ́jú ọ̀fọ́jú ojú kan olójú rédè rédè. mo ṣe ìsìná káàkiri mo ṣòṣì kiri ọmọ lipsiki tó máa gbàgbé láyín kára yín lé títẹ̀ ní ṣòṣì kí nìyí ọ̀rẹ́ àti tẹ́ni rọ́bìsì.